ẹ kí àwọn ará ilé ẹ tọrọ ọjọ́ lọ́wọ́ akọni ní ká wá fún yín ọmọ sí bàbá àdìbà tí yín bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ bí Adésọlá. oyè mi ta bí ọmọ wọn kàn ń dúró. ẹ èmi náà ni. Adésọlá. bẹ́ẹ̀ ni. káwọ. ẹ jẹ. Ah, ẹ jẹ kí ló tù. ẹ ẹ bí o ṣe wò ni. a ti fi yọ owó wa. Ah! ká lè jẹ́wọ́ dáadáa ó máa jẹ́ sọ abẹ́bí ń ṣòwò. Babaláwo ta ni wà lálẹ́ ọ̀pọ̀ ṣé ká ló ń bọ̀. Ẹnu bá tó. Babaláwo babaláwo tó bá lò ń wà lálẹ́. Tó bá lò lẹ̀, màá Ẹ débẹ̀. Ẹ ẹ ok. ẹ ẹ máa sọ ẹ. Máa wẹ̀yìn máa wẹ̀yìn. Ẹ bẹ bá wẹ̀yìn ogun wẹ̀yìn wo la fi ṣe. èyí wẹ̀yìn wo ló fi mi supreme ẹ̀tàn supreme ẹ̀tàn. ẹ ṣe sá. abẹ́kẹ̀ ẹ sọ tó sùn bí òkè ìfọwọ́ àdùpẹ́ nínú àìtó gbẹ̀kìnìyàn. fara ló kọ foundation wọn lẹ́tà ní bẹ́ẹ̀ ìjọba Sanwó-Olú àti Lagos state Sanwó-Olú ọmọ agric àmì ìjọba agric agric ilé ìpara Sanwó-Olú náà ní Sanwó-Olú ló fún wa ní ẹ̀bùn èyí inú wa dùn tí wọ́n gbé ráìsì wá fún wa àti ẹ̀wà àti àmàlà. àmàlà bẹ́ẹ̀ ẹ ṣe àdúpẹ́. ilé ẹ̀rọ ìgbà yé yé akọ̀kúnlẹ̀ ọlọ́run bàbá bá dìde tán àtúmọ̀ àgbẹ̀ bàbá lọ lókèṣọ̀ agbára ọlọ́dún lẹ́yìn ìgbẹ́. àgbàṣẹ́ra lẹ̀. agbèrè àríwó kọ́ ní mísì. àgbo náà ṣe yàn bẹ́ẹ̀. aláàfin lálàáfíà wà. a máa gbéra lọ. àmì àmì àmì bàbá mi yóò bẹ̀rẹ̀ sàn. ẹgbẹ́ tó bèrè ni. Thank you. bàbá wọn ń pòwe ní ọ̀rọ̀ wọn sọ pé adìẹ ò ní kú ká dẹni ẹnu. ilẹ̀ yé akọ̀kúlẹ̀ bàbá bá dìde tán àtúmọ̀ àgbẹ̀ bàbá lọ lókèjì agbára ọlọ́run lẹ́yìn ìgbẹ́. àgbàṣẹ́lálẹ̀. àgbèrè àìwọ kọ́ ní mísì àgbè náà jẹ́ ìlú bẹ́ẹ̀ aláàfin lálàáfíà wà. a máa gbé lọ. àmì àmì àmì bàbá nìyẹn pẹ̀lẹ́sà. ẹ jẹ́ tóbi nìyẹn.